عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلا من بعد والنشور السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الحمد لله صلى الله عليه وسلم وسلم نعم في رواه سبحانه وتعالى ورثة شيخ ابن محمد mo tọrọ àforíjì fún kíkọ tí mo fẹ́ lé tí wọ́n fún ṣàṣẹ àwọn tó kò fún fọkàn wa lọ. na oṣù ọ̀gbọ́n tí àwọn ẹgbẹ́ ń lọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni àwọn orí rẹ̀ náà lọ. rọmọdọ́rùn fourteen thirty four hours. Bọ́lọ́ba tó ní kéwòn o nínú àwọn apá àwọn amúṣáláṣí bọ́lá sọ̀rọ̀. Bọ́lọ́ba ní kárẹ̀ tí ó lò fi àti láyé nu wa. Wọ́n ti ká ṣe ẹ̀kú kó ṣe díẹ̀. Bọ́lọ́ba ní kárẹ̀ tí ó lò another one hundred years. Iṣu ọdún mẹ́wàá lọ́nà mẹ́wàá mi. Bí a bá lọ gbọ́ ọdún láyé. Rọ̀mọ̀dọ́ọ̀nù àwọn àti ọlọ́wọ́ sùpánù ọ̀tàmínà gbogbo dáadáa tí ọlọ́wọ́ bá tí ó ṣe lábẹ́ fún àwọn ẹrú ẹ̀ nínú oṣù kí ọlọ́wọ́ náà bá ti ṣe kù lé wa. sọ pé máa ń kọ́ ọmọ Ramadan ìmẹ́rin wà ní sáàbẹ̀ gbófinró ọlọ́run tó dàmí zambi nínú rìwáyà ni mọ̀ sọ ọmọ Ramadan ìmẹ́rin wà ní sáàbẹ̀ gbófinró ọlọ́run tó dàmí zambi ọlọ́run gbogbo ìyàwó táwọn náà kí ní ramadan yìí àtàwọn tá a gbà kọ́lọ̀ fún mi sọ pé kí yára sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ gbogbo tí wọ́n máa ń da iṣẹ́ olórí jẹ́ fún yà kọ́lọ̀ fún ọ̀sà wọn pé àforíjì ẹ̀ àmójútó ẹ̀ ó dá ìdí ara lọ gbogbo tó lè bá ṣe ramadan tọdún yìí tó lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kí ọlọ́wọ́ sọ́nà kára fún ọ̀sà pé àforíjì ẹ̀ fún wa ọlọ́dọ̀ kan sọ̀rọ̀ lọ́lá fún ọ̀nà fún ọ̀tẹ̀ ìlàlẹ́lá láì sí àtúnṣe fún ọjọ́ ìwọ ibi tí a fi ọ̀rọ̀ tuntun lánàá òun ni lórí a ẹlẹ́ẹ̀kẹtàlá àbí nípa àwọn ọkọ̀ tí wọ́n lọ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ayẹlẹ́kẹrìnlá àwọn àárọ̀ àwọn aróko àtàlẹ́ fún wa lánàá pé òun náà fún bẹ́ẹ̀ ìyẹn àárọ̀ ìyàtọ̀ ń bẹ àti àròbí àròbí àti àròbí tabakú yẹn ní àròbí lórí ẹni yẹn aṣọ nísìbà rẹ ilẹ̀ làárọ̀ wàlẹ̀ àrọ̀ àwọn náà ní bánu Ismail aleyhi salatu wa salam àwọn náà nígbà Ismail àwọn làǹtọ̀ ní àrọ̀ lọ́dọ̀ bá tún mú amza wa tààtù pé kí ni o tààtù ndị yẹn túmọ̀ sí òun náà ní kíni òun náà ní aró epo hátà tẹ́lẹ̀ ìbá sínú ọ̀lọ́gbà a pé nítawọn afá ń pè ní àròbí òun náà ní aró epo kódà kó má jẹ́ nínú wa aró ìlú wa bí aró abá aró kélébé aró àwọn yẹn náà wa ń bí kíni wọn o lọ́wọ́ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá wo ìṣesí wọn àtàlàyé kí ló fà tó jẹ́ pé àwọn ará oko àwọn àárọ̀ jámù àrọ̀bí òní kíni òní àárọ̀ kí ló fà tó jẹ́ pé ìṣesí wọn máa ń yàtọ̀ àtàlàyé díẹ̀ nílé ìlànà pẹ̀lú bá ń pẹ̀lú ayọ̀lọ́ba subhanahu wa ta'ala tó fi ròyìn wọn nínú surati Tawba pé ọ̀nà méjì ni a tó sí báàgùn aṣáájú kúfúrọ̀ wọn nípa àríwá tó yẹ pé ẹ̀mí ẹ̀ ní pọ̀ kẹfẹ́rí tiẹ̀ gbópọn kí ló bá tó fẹ́rí bẹ́ẹ̀ àtàlàyé lánàá pé látàtàrà pé arúgbó lọ́pọ̀lọpọ̀ ọ̀gá àwọn òkè láǹfààní àti jàǹfààní àwọn ẹ̀kọ́ tí wọ́n lọ nígboro bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣẹlẹ̀ láyà níbi ọmọ Muhammad sọlọ àyẹ̀wò ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ṣe ń fáwọn ẹbí ọmọ Muhammad ọlọ́wọ́ fi hadith pé ntọ́wọ́ bá ti torí ẹ̀ dáná bí ọmọ Muhammad dìde ó ní kó lè bá àjẹpẹ́ ànábì òwò ajúwe fún wa yóò sì lè bá wá wù wá yóò wù wá yóò tún wá jù rẹ̀ fún wa níta ń pè ní ìwà dáadáa ìní ẹwu ọkùnrin tó wá tọ̀sùn mọ́ṣáláṣí anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi yanis kan tó wá tọ̀sùn wájú anábà Muhammad sallam bàbá náà fi tọ́ ẹ̀kọ́ fún fi tọ́ ẹ̀kọ́ fún masjid tọ́lọ̀ tọ́jú nípa mọ́ṣáláṣí kí làwọn èèyàn ṣe pẹ̀lú ẹ̀ Anas Malik sọ pé mo jára wọn náà àwọn àwọn bẹ̀rẹ̀ kí n ah ìwọ́sì gò báyìí náà anasana wọn fi ẹfi lẹ anabini ẹfi lẹ da'uhu ẹfiri ọkùnrin ẹfi lẹ ẹyìn ọkùnrin bá dàgbà Muhammad sọlọ àlùfọlá bó ṣe jẹ ẹn tó ní sùúrù tó nípa ní báwọn yẹn lò àwọn yẹn ní wọn bá dàgbà Muhammad sọlọ àlùfọlá wọn sọ pé amẹnẹ àti nígbàgbọ́ kódà nínú àwọn mọ̀kàfẹ́rọ́n bó ti yẹ pé ọ̀rọ̀ yẹn ò ọ̀rọ̀ yẹn a lè sọ pé fẹsẹ̀ rẹ̀ lọ títí àwọn kan sọ pé al-Aqra ibn Habis tí wọ́n ń sọ pé àyà ta ti tú síwájú ọ̀nà àbáwí àwọn kan sọ pé continuation rẹ̀ náà lélẹ̀ ayé tó lọ fún àbúrò Muhammad sallam pé ya Rasulullah inna hamdi zaynun ìwà àbí ẹni tí ń bá tẹ̀lé mi yìí zaynun lọ́jọ́ fún àti lọ́jọ́ fún iyì lọ́jọ́ fún bákan náà ẹni tí ń bá tẹ̀lé mi tàbùkù wà ìlàgàmì ìfẹ́ yìí ẹni tí ń bá tẹ̀lé mi tàbùkù tẹ̀lé ti bá mi àwọn kan sọ pé continuation ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ náà ní fún ara sọ̀rọ̀ lókè fún àlẹ́rìmọ̀ àwọn àkọ́kọ́ nínú àwọn ọlọ́gbà ọ̀tún wọn wá bá nàbọ̀ Muhammad sọ̀tọ́lá wọn fà ń gbé ọlọ́pàá pé owó àti àtìgbà àtìgbà lóbìnrin ìmẹ̀ àtìgbà tó ní ìmẹ̀ ọlọ́wọ́ àǹfààní ìmẹ̀ lùkùnrin àti kọ́ọ̀rọ̀ ìmẹ̀ àrọ́bù àlàmẹ́nà kúlà ń tún nínú wàlá ìkúlù àtìlámà ọlọ́ni àwọn arókùnrin wọn bá ọlọ́run náà sọ fún ìwọ ànábì pé làǹtó ìmọ̀ ẹ̀ tí ìlú máa ń wà láti kú lo islam náà èyí tí kẹ́kọ̀ọ́ sọ pé ẹ̀sìn ìgbà islam ọlọ́run wà láàmì ẹ̀yẹ́ ti kú ìmọ̀ ẹ̀ lọ́sí ìpolówó tí ó bá ti yé ìmọ̀ ẹ̀ lọ́sí ìwọ́nú gbára yìí lápapọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àìsìnìmọ̀ wọ́n ti sí orí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àgbà Muhammad sallallahu alaihi wa sallam àtàkùn ìsìn náà lánàá àdéhùn àwọn àdéhùn náà ti mọ́ ìmọ̀ bùkọ́rí náà da ìyẹ̀wò rẹ̀ náà wà ṣe àdébù sọlá ń pè sánjọ́ kan sáàdì bí nàdó wà kọ́ wọ́n sáàdì dáàdì sùn sáàdì bí nàdó wà kọ́ sí wa níjókòó lọ́dọ̀ àdébù Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àdébù wà kọ́ sùn àdébù wà kọ́ àwọn yìí àdébù wà kọ́ àwọn rọ́ọ̀kì kan nítorí rọ́ọ̀kì olóògbé tó lé mẹ́ta sí mẹ́wàá àwọn afáàkẹ́ni ó lè ju mẹ́wàá lọ ní àárín lọ́wọ́ wọ́n lè ju mẹ́wàá lọ والمهم أن يقول في كم بعد الإمام محمد صلى الله عليه وسلم فأعطاه شيئا عدد واقف من الكتاب عدد واقف من فترك فترك رجلا واحدا عدد واقف من ولا لا ولم يطيع شيئا عدد واقف من الكتاب سعد وان صوم في رواية من بخاري وهو أعجبهم إلي دوجو àwọn tá a wá sọ ìgbẹ́ sẹ́mẹ́ni tọ́lọ̀ bá fi lè ṣe ń bá láǹfààní àti dájọ́ ẹnu ẹni màá dà lọ́wọ́ àánú yẹn báwọn bíi mẹ́sàn yòókù ṣe akọlifáì tó wọ́n kọlifáì láti gba sáré ìwé fún wa ìyá dà wọn lójú ó lè wà ó wà àjà ìyá ni mo sì gbé réèkì nínú ọjà á téèyàn ní mẹ́rin òun lọ̀gá lọ́wọ́ fún mi ó ń ara òun ìyá lọ́lọ́ ìwà sọ́la n ó ní àwọn yòókù lókù òkú ọwọ́ ni tó bá rí bẹ̀ fọwọ́ lọ́ọ̀hìn ìmì ìlà àrọ́ òwú mìíràn ìwà ụwa fọlọ́ ọ̀bá bọ̀rà ìmì ìlà mìíràn sí o ó dá lójú mòmìn nílé àrẹ sọ̀rọ̀ wa pé àwọn mùsùlùmí mi èmi mùsùlùmí mùsùlùmí ò bá dá gbogbo pé ṣé àwọn ènìyàn. Ọ mọ̀ sẹ̀kẹ̀ tó ń bẹ lọ́lẹ̀ àwọn àwọn kí lè tó mùsùlùmí náà ọwọ́ á ní pàpàkàtò báyìí ti sọ̀rọ̀ ni ní bá fún bá fún tó àná àyè ní tí mo wá rẹ̀ nǹkan yẹn tó wá gbìyànjú ah, alẹ́ ní yá á ń tò kí n fi kí alọ́dáni lójú sẹ́ mòmìnì mẹ́nu àrẹ́ni àwọn mùsùlùmí ló bá kù sọ́nà lọ́wọ́ ọ̀wá ni ìgbà tó tíyà ó lè fàgbọ́ lábàá nìkan tó ń tọ́ àná mi nítorí tí mo ń ó tún padà borí ní o tún tì í mo sọ mo bá tún padà bẹ́ẹ̀ gbogbo tó sọ mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ó fi hàn sí rọ́bì aláàbò òun sọ pé yakina lọ́dọ̀ tẹ̀ pé mùsùlùmí mùmìnì lẹ́nu ànábì sọ pé mùsùlùmí yorùbá ẹ̀rọ ilé ìwà àti bàtà ló tọ́lọ̀ bá sọ̀rọ̀ ní àtúntò àná ọwọ́ àti bàtà ilé ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa nípa àwọn àtàrọ̀ lọ́sọ pé ìsálàfà tẹ̀mínọ́tì làwọ̀lá náà àwọn ọ̀là náà ní alẹ́ sàwé nínú àwọn afọ́nìkà fẹ́ràn

tọ́nà ọba gbà lérò níbi àyà yìí ṣé pẹ̀lú máàna rẹ̀ tàbí ìsìláàmù gan tọ́nà ọba gbà lérò níbi àyà yìí ṣé pẹ̀lú máàna rẹ̀ àgbóhọ́mù tàbí pẹ̀lú máàna rẹ̀ àṣẹrẹ́ tó bá yẹ kó pẹ̀lú ìtumọ̀ èdè pé kó làǹtí nínú wàhálà àti tàbí ẹja ẹja mọ̀ báyìí alìsílámù wà ní imáàmù islam àti imáàmù muslim àti mọ́mí mẹ́ntọ́rù kò bẹ́yìn náà wọ́n kí ni ìyàtọ̀ sí mi láàrin méjèèjì inú bá tó kọ́ ìdá ṣe sọ́ọ́lì àlẹ́sẹ̀yìn àlẹ́yìn rahmatullah nígbà tí wọ́n bí ṣe Muhammad ibn sọ́ọ́lì àlẹ́sẹ̀yìn pé mẹ́lifáàkù bẹ́yìn ìmán wọ́n ti fi hàn fàdára ṣe kọ́ ìlànà ṣe sọ́ọ́lì àlẹ́sẹ̀yìn wọn ṣe pé ìyàtọ̀ sí mi láàrin méjèèjì ni pé gbólóhùn méjèèjì kẹlìmọ̀tán ìdá ìtàmáàtà ìtàrọ́kọ̀tà wọ ìdá ìtàrọ́kọ̀tà ìtàmáàtà gbólóhùn méjèèjì ó ní ìdá ìtàmáàtà tí gbólóyìn bá papọ̀ tó bá yẹ pé lójú lójú bí tọ́lọ̀ bá sọ tọ́lọ̀ bá ti ń dàpọ̀ ìmọ̀ẹ́nì tàbí tí náà ṣùgbọ́n wa mílẹ̀ Qur'an tàbí inú súnà tó bá ti jẹ́ pé ìdájútà máa ta ìfàrọ́kọ̀ta tí méjèèjì tí wọ́n bá ti lò wọ́n papọ̀ nínú nọ́ọ̀sù kan náà ìfàrọ́kọ̀ta ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ò mọ̀ mú wa ọlọ́ba ni kọ́ láti àárọ̀ bù ẹ̀rí kọ́ọ̀lẹ́tù àrọ́ọ̀bù àmẹ́nà àwọn alárúbáwá ṣé wọn látòkò wọ́n sọ fáwọn tìlú dàgbọ́ bàbá àwọn àrùnkò wọ́n sọ fáwọn tìlú dàgbọ́ kúńlàntú wọ́n sọ fáwọn tìlú fúlà wọ́n sọ fáwọn tìlú dàgbọ́ ọlọ́run kúńlàntú nínú ọlọ́run tìlú máa sọ fún ẹ tí ì dàgbọ́ wà láti kúlù àsìlámùnà ó bẹ fẹ́ fi àdìl àyà àlè الإيمان هو أعلى من min الإسلام. al-islam دارو. tí máa dàrú <laughs> wọ́n ní mùsùlùmí ni ó bẹ pé mùsùlùmí ipò mùsùlùmí ò tó ti kíni o kò tó ti mùmíní pẹ̀láyà yìí ṣé sọ́ọ́lù tẹ̀mí ni bí ó ṣòrí ni òní bákan náà ẹ padà sínú hadithi Jibril تعرض على اسم جبريل عمر ابن الخطاب رضي الله عنه بينما نحن جلوس عند رسول الله تفجأتي جبريل وابي akhbirni anil islam anabi dalu kí ló wá tẹ̀lé akhbirni anil iman ó yẹ pé ibi tí wọn bá tẹ́kọ̀ nínú náà sùkàn náà wọ́n dàpọ̀ sílámù lọ́tọ̀ wọ́n dàpọ̀ ìmánì lọ́tọ̀ a fi hàn pé fi nínú náà sùn yẹn alil islam gẹ́yọ̀ ìmán wal ìmán gẹ́yọ̀ islam èyẹ bá kọ́ ìdàlá ọba balakọ́ ìdàlá yẹn pé ìdàjìtàmáàtà ìfìtàrọ́kọ̀tà.

ولا تتبعوا خطوات الشيطان يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إلا أنتم مسلمون يا أيها الذين آمنوا ẹ̀yin olùgbàdo òdodo ẹ̀rí ọlọ́ọ̀bá àwọn olùgbàdo òdodo ọlọ́run afi máa sọ̀rọ̀ ọlọ́run ni takùnlá àpapọ̀tù pààtì ẹ̀ka yọ̀ ọ̀rọ̀ bùsẹ̀kẹ̀ báyọ̀ wàlà àtàmọ̀tún náà ńlá àwọn mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ fún àbíkẹ́ ẹ̀jẹ̀ mùsùlùmí mùsùlùmí bẹ̀yẹ àti ìmáà ti kẹ̀kẹ́ náà ni torí wípé bìbáná wàrà àtàmùtún náà ó fẹ́ pé ọlọ́ọ̀bá lò nínú àyà yẹn alẹ́ alìsílámù wàlì ìmáà kẹrìmọ̀tánì mọ̀tàrọ̀ ọ̀dìfàtánì méjèèjì amẹ́rìndò interchangeable ni nǹkan yìí ló lè pè ní synonyms ó fi hàn pé méjèèjì both are synonymous the adi ọlọ́ni ìyá ayé alẹ́ wàlá tàmùtúnà ìlà wà ẹ̀ǹtùn mùsùlùmù ẹ̀ gbọ́dọ̀ kú àfi lórí ìsìláàmù káàkiri sọ náà tọ́bọ́bí àlìmẹ́rin ẹ̀jẹ̀ wa lóore àlìmẹ́rin wà ìsìláàmù ìṣìtàmáàtà àwọn méjèèjì papọ̀ ẹ̀jẹ̀ pé àwọn méjèèjì ìtàrọ́kọ̀tà à ń sọ wọn lọ́tọ̀ ó bẹ̀rẹ̀ pé táwọn pé brother alhamdulilah muslim ni brother alhamdulilah mumin dáadáa ni tó bá ti ń ta àgbàlérò kí ni ìtumọ̀ méjèèjì tó bá dé àlùlẹ̀ ọ̀kọ̀ọ̀kan àwọn àfa alimam muhammad amin asafiti alayhi rahmatulah wọ́n ní intan péré alìsílámù sahih ash-shar'i torí à ń padà wá síbi alìsílámù lughawi alìsílámù sahih ash-shar'i imanu sahih ash-shar'i tó fẹ́ sàrẹ́lẹ̀ àti islam tó fẹ́ sàrẹ́lẹ̀ lójú ọ̀nà bí sẹ́rí àti wò òun náà ni ìsìsìlámù ọ̀dì ẹ̀mí wa kájú ẹ̀ lẹ́fọ̀ọ́ náà bí ìṣẹ̀fọ́ ìsìsìlámù ọ̀dì bí ìṣẹ̀fọ́ ẹ̀mí wa fẹ́ ẹ̀mí àjùlẹ̀ fọlọ́ nípa ká ní àkíndàtún sẹ̀lìmà àkíndàtún sàhíyà pàtìdánwá sàhíyà ìsìsìlámù ọ̀dì.

kìí wá ṣe yẹn nìkan oníbàkan náà wà nìsàn ahọ́n wa náà á jùlẹ̀ fọlọ́ ọba sùpàlọ́ ọ̀tà àlà bákan náà òun náà ní kí ni òun náà ní wàlàámẹ̀lì wàlìjọwárẹ̀ bìlàámẹ̀lì wàlìsàn bìlàkọ́rẹ̀ náà bá ti ní ìsìnkọ́lù kan á ti gba wọn alẹ́ rẹ̀ bìlàkọ́rẹ̀ pẹ̀lú mímọ̀ sọ pé ọ̀kan sọlọ́lọ́run ibi tó lọ́ọ́ gbé ìkan sí àdàbà náà ó ní wọ́n jẹ́ wá rẹ̀ ṣèbìlà àmì àfùwá ti tẹ́ wa náà lẹ̀ àfùwá oríṣiríṣi ara wa àfùwá náà lò lórí ìmọ̀tẹ̀lé tọ́lọ̀ làwọn sọ wípé nínú Islam ẹ̀ wọ́n gbàgbé ṣẹ́kùn Islam ìmọ̀tẹ́lẹ̀ rẹ̀ ràhàtúlá nígbà tí wọ́n sọ pé kí ni ìbáàdà ó ní olóògbé gbogbo ṣẹ́ tó bá yẹ kó náà bá yọ lọ sí mílíọ̀nù àfùwá والأعمال والأحوال الظاهرة والباطنة وبيكي إسلام وعقيما وإنتمتا إلوكو سنو على فقط الاستسلام بالقلب أجول أتتوا أجول أتتوا أجول àpàdà débi dẹ̀ nígbà tí wọ́n bá dúró àwọn obìnrin tó mọ̀ láti yàn fáàbù àwọn tó ń dàgbà ti dúró àtẹ̀tẹ̀lẹ̀ wọ́n èyí tó ní kọ́ọ̀sì kankan láti mọ ẹ̀dá tọ̀rọ̀ àtàlẹ́jẹ́ sẹ́ẹ̀dì mẹ́rin ẹ̀wọ̀n mọ́tàlẹ́ nínú àwọn àfihàn ìlà àrùn àsòfin ìmọ̀ àrùn àsòfin àlùkáàfẹ́ ọ̀dà mọ̀tàlẹ́ mọ̀tàlẹ́ ọ̀rẹ́ nínú àwọn àfihàn àti ẹ̀sìn àjẹ́nà tó wà náà kò tó tó jọ kò ní jẹ́ ní ìjẹ́nà wà náà.

ẹkùn balẹ̀ fada fàfàjẹ̀dẹ̀ ìlànà ìtàkùn kúlù màjọ̀hún nínú màláìka kúlù balẹ̀. ìlà ìbẹ̀rẹ̀ ìlà ìbẹ̀rẹ̀ ìbílẹ̀ sùnkàn wá jẹ́ tọ̀hídù àlẹ́ ìbádà yìí tàbí lè wòlò yíyá tó ní kúlù balẹ̀ fún ìtòlí ìjọrọ̀ yìí. ìgbàgbé palimala ìtàkùn mùsùlùkùn ẹwà àdánwò. ọjọ́ kàtàdún kẹbí irun فساد كبير وإن كنت تدري وإن كنت لا تدري فتلك مصيبة وإن كنت تدري فالمصيبة أعظم. kódà àtìdá wọn wọn bá àlejò náà èsì náà nǹkan kan àwọn tí wọn bọ sápò ṣé òwúrọ̀ nígbà tí a náà ṣé òwúrọ̀ tí àwọn jọ yóò pọ̀ sínú àpò ẹ̀ ẹ̀ ti kàn. tàbí káàkà nínú ẹgbẹ́ rẹ̀ nìkan ó lè gbà rẹ̀ lè gbà àṣọrò lẹ́yìn ọlọ́run èèyàn ti gbé dàpọ̀ tó bá yẹ. ẹlẹ́ẹ̀kejì òun náà rẹ̀ wà kọ́ọ̀lù lè lè sára. èèyàn èèyàn ó náà sọ alihamudulilayi ni bákan náà wà oríkèéríkèé ara wa àmọ́ àti ṣiṣẹ́ àmọ́ ṣiṣẹ́ kí àkókò ní mẹ́rin ó sì sọ yí mẹ́rin lẹ́nu ó wá ti fi sọ́dọ̀ àbá àyín tẹ kí òun alìsílámù àgọ́ ìdílé yìí ń sọ ní alìsílámù ìgbà àti ìlú àwọn ṣe aláàmàlù lè jẹwàá rẹ àròsùn sẹ́ẹ̀dì tẹ́lẹ̀ jẹwàá ní ìjà lẹ́yìn lọ sọ̀rọ̀ àròsùn náà torí bẹ́ẹ̀ wọ́n ti forí jẹ́ ẹ̀ka wọ́n ti forí jẹ́ àròsùn sàlám tó àròsùn sàlám tó hàtà sẹ́ni ma padà náà tẹ́sán àròsùn sàlám tó yìí. ìyàwó àgbà bẹ̀rẹ̀

والإيمان إذا افترضت إذا إذا إذا اجتمعت إذا اجتمعت في نوع من الأسواق أن في المكان في وان إسلام وان إسلام ما تسمى في كتير يوم ما تسمى في كتير كان يوم كجفا تجاره متى تنبيه بايت يكاد فانتا لا إله إلا الله جابوا سنتين ست سنة ولا سنتين من الصحابة كان بجوجهم كوبايا انسان نعم كوبايا نعم جابوا بجوجهم انسان من أن يقول أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله أسامة بارك خوارج تبتغون عرض الحياة الدنيا إلى وعقل إلى وعقل لا إله إلا الله nígbà tó padà tó bá lọ́gbà mùsùlùmí sọ́nà lọ́wọ́ àlejò ọ̀sánná àrẹ́bí wọ́n sì pa ara lẹ́yìn àti tó láyé láyé tó lọ́wọ́. kẹ̀dáàkẹ́ fún túnmí kọ́bẹ̀lì. kí ló tún fẹ́ nígbà tó láyé láyé lọ́wọ́ òsáàbù wọn sọ̀rọ̀ ìjọsọ̀rọ̀ sí láyé láyé lọ́wọ́ tó sọ ó fẹ́ ti lé ìgbà lórí ara rẹ̀ ní wà lórí wà kìí ṣe Islam original fún ọlọ́sẹ̀ so ní àná bìtì bẹ̀rẹ̀ ọ̀sán ọmọ tuntun máa ń gbèsè lọ́sẹ̀ yá náà tọ́ba wá ní ìtútọ́ fẹ́ kílẹ̀ mọ̀ ìjẹun bóòlù ìsọ̀kọlọ̀ Osama wa bẹ̀rẹ̀ sí wà náà ìbànújẹ́ débi pé òun wá nílò pé kó o mọ̀ sí ìdá síláàbù jọ tẹ̀wé kó o tọ̀ ọ̀rọ̀ sí ìdá síláàbù òun ò ní kó sínú wàhálà so ó yẹ pé ẹ̀wọ̀n síláàbù ó kò gbà lézọ ìrírí rẹ pé ah mo ti gbà fúlàfù alhamdulilah mùsùlùmá náà o mùsùlùmá náà o afárí mọ́sálásí á dìgbà pé ìsìláàmù ni ẹ nínú àwa kódà láyé àwọn Muhammad sallallahu alaihi wasallam àwọn mẹ́sì púpọ̀ yẹ́wé aṣọ ìsìláàmù làwọn náà wọ̀ fìlà ìsìláàmù làwọn náà dé kódà àti sọ ẹwà abúlé ìbùnà ọ̀bẹ wọn ní ìjọ jimẹ abúlé ìbùnà ọ̀bẹ ìbùnà sàlóòrùn rọ́ṣùn mùnàfíkìn òun ló fún wa wá níjọ jimá káni sinamu tó wá jáde yóò àgbà pé iná wá àhàlà sọdẹ àkọrọmọkùn bí ara nàbí ọlọmọ màtọ ilé pẹ̀lú ànàbí ni o fàáfìrò sábàbí ẹ máa rà ànàbí lọ́wọ́ ẹ máa kún lọ́wọ́ ẹ máa gbé tójú ànàbí sẹ́yìn yẹpẹrẹ bẹ́ẹ̀ náà nínú níṣẹ àwọn ẹ ti lọ́dọ̀ Ọlọ́run ní ọwọ́ ní mọ́sálásí ẹ̀sùn àwọn olùsí ṣe bá lè bí oní ọ̀kọ́ aṣèlùkọ́ dímọ̀ ìṣọ̀kọ́rọ̀ wọn àwọn bí ìgbà tí wọn àwọn ìfáàbù wa o kọ́lọ́jà wọn pẹ́ fún wa o kọ́lọ́jà rí gbogbo ẹ̀mí wọn o kọ́lọ́jà ti kéde kan oníwà sọ̀rọ̀ bá fana bí sọ́nà wọn àyè sọ́nà tó ń ti bẹ́ẹ̀ ọlọ́dọ̀ lọ́wọ́ wa aládùn ní fífi. obìnrin ẹ̀sìn ìsìláàmù kiri o àlè ìsìláàmù ti o ìmọ̀ ènìyàn ò tí ì lọ al'amal bil jawari kéèyàn kan máa ń fi oríkèéríkèé ara ìṣe fọlọ́ àkàdé ní hajj alhamdulillah mùsùlùmí àkàdé inú ààrẹ àjọgbá rẹ mùsùlùmí ni wọ́n sọ láyé láyé wá mùsùlùmí wọ́n ní etí islam ọmọ túmọ̀ sí náà ṣùgbọ́n iman owó wa máa túmọ̀ sí kí ni owó wa máa túmọ̀ sí àmẹ́rin kọlù ìbáàdàtà wa ń ṣe kan wa. èyí tá sọ ní sáàlì láà ẹni tí gbèsè ayé rẹ bá dẹbi láti àtẹnudọ dàbí láti ìjẹta àbí ibẹ̀ wọn wà wọlé ẹlòmíì tó wájọ fúlàn lójú lójú pé hakiki yẹn ìsìláàmù ni òkú ìlú ọkàn rẹ àwọn ewu ẹni yẹn mùsùlùmí ni àwọn àkàn tó bá sì ní ṣe àwọn àdájọ tó bá ní í ṣe pẹ̀lú mùsùlùmí láyé àmọ́ ṣe kí ló àmọ́ ṣe ìjọra ìròyìn rẹ àmọ́ làwọn àdájọ pẹ̀lú ẹ ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ wà ṣíkìlì o tó pé tàwáfúlì al-asrar ila Allah subhanahu wa ta'ala ọlọ́run nìkan ló lè mọ fún ní náà sẹ́ńtì òní báyìí náà ni báyìí ntí mẹ́nu àwọn tí wọ́n ti lọ fẹ́ kí ni ìmọ̀lọ́kàn nínú consciousness nínú ìpayọ̀ ọlọ́run nínú ìpẹ̀lẹ́tọ̀ ọlọ́run kí ni àkídá wa ètò ọmọ tí wọ́n fi náà ní al-iman nìkan ọlọ́wọ́ àwọn sọ pé kọ́lẹ̀ tí àárọ̀ àmàna kúlẹ̀ tó nínú wà láti kúlù àtìlámù lórí àlàyé tàwa ṣe ẹni ẹ̀kìláàfù wá wá lọ́dọ̀ àwọn àlàmà àwọn kẹrin àwọn àlàmà wà lọ síbi pé àwọn tí wọ́n bá níbi wa Muhammad salam yìí wọ́n ní pé àwọn mọ̀nàtìkóòlù òun ni wá àwọn mọ̀nàtìkóòlù àwọn àdìmọ̀fà àwọn ni wá wọ́n ní kílẹ̀ yìí àwọn àfáà wọ́n ní ẹ̀rí àwọn ó ní ń bẹ nínú àyà yìí wọ́n bẹ nínú àyà yìí torí pé nǹkan mọ̀lẹ́sìkì wọ́n dà síláàmù ojú ni ìsìláàmù rẹ̀ ojú kí ni o kò dé lọ fún wọn gẹ́gẹ́ àdéhùn ta àkàlọ́sẹ́yìn bẹ́ẹ̀ àtúnáwó pé yàrá máa ṣàrọ̀ mẹ́yìn. آمن آمن بلسانه ولم يدخل الإيمان في قلبه ẹrú ọ̀rọ̀ ọmọ náà ti lọba mu ìyá máa ń sọ̀rọ̀ lẹnu àmìnà bèbè sáà nìyí ẹyin tẹ ẹkọ fẹẹ bèbè sùn lọrọ òye àhán bóyá ojú ogun kídà ọmọ bàbá yín bì ilẹ̀ ẹkọ fẹẹ bèbè sùn lómi kẹ́ẹ̀dì bá rí ọrọ̀ ogun pé ẹlẹ́ ẹ̀dẹ́ bèbè sùn lómi kẹ́ẹ̀dì bá mẹ́ta nǹkan ní kẹ́ẹ̀dì bìlá islam ẹ̀ka lẹ́kọ̀tà islam bóyá kẹ́ẹ̀dì ìdí ìfẹ́ àbóríṣiríṣi àwọn rídìn àwọn ìdùnnú náà táwọn ọ̀sán ló ń da islam anábìyẹn irú èyí bá wàlẹ̀ ń jẹ́ alìyìmánu fi kulubihim tó yẹ kí ìmánì tó ti wọ̀n kan ó yẹ kó ìwé ni gba Islam tó yẹ kó àkíkọ̀ Islam yẹn kí ṣe ìmánì kò ní wọn náà kẹ́yìn wọn ntọ́nà ti ṣe not to you alìyìmánu kó lọ́dọ̀ ọ̀rọ̀ ó tó ṣe mọ̀nàfíkì mọ̀nàfíkọ́ọ̀lì ọ̀là àwọn èèyàn yẹn wọ́n ẹtún wá wá ẹ̀kọ́ ọlọ́ni ìnnàmẹ́lú mọ́kùnrin náà alladhina amanu billah abẹ́kọ̀ olùdókòwò ní olùdó làwọn tí ń jọ náà lọ tí ó tún tàbí sọlá ń lọ thumma lam yartaabu thumma lam yartaabu tí wọn wà níyè méjì èyí tó ń ṣe mọ̀nẹ́sìkì òun náà níyè méjì àwọn bàbá látara ayà àwọn jà àwọn àárọ̀ ọ̀gbìn tí wọ́n bá sọlá ń yè mọ̀nà àkókò náà ṣẹ́kọ̀dàrú torí torí ẹ̀ náà ló jẹ́ kọ́lọ́ fún ọ láti rí pé láǹtù nínú wà láti kúlù àfúnámù pé kódà wọ́n fẹ́ là bàtà alárùsùn lẹ́yìn sálámù pé wọ́n fẹ́ tẹ̀ra wọn ní tí wọ́n jẹ́ fáráǹtì sálà ọlọ́wọ́ á ti kí ni ọlọ́wọ́ fáráǹtì sálà wá sí ọ láti rí fáráǹtì sálà àwọn kan táwọn gbọ́yìn lẹ́nu mìíràn àlùmá àwọn míì ní tó bá yẹ kó tí wọ́n gbọ́ nínú ó túnbọ̀ sí pé láǹtù mìíràn wàláàkì kúlú àfúlámù na o ìwé ìsìláàmù tó lọ bá ń sọ bẹ̀rẹ̀ àlè ìsìláàmù lọ́gọ́wù ni ìsìláàmù ìdùnnú sẹ́kì ìwọ́n kan tó bá jùsọ̀ lẹ̀ fòfin ọlọ́run lójú ẹni méjì onígbà kan ojú ọ̀rẹ́ náà ni àbẹ́kọ̀. zakade ọ̀nà tìmátìkì kò sájọ ojú ọ̀rẹ́ náà lápapọ̀ àwọn ọ̀nà náà lé oṣù báwa gbà lọ́gbọ̀n bí ṣe ń gbà náà tó bá tó dé àárín àwọn èèyàn níta ah, ẹ̀rọ ìsìláàmù wà yìí ah, ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tẹ olùkọ́ láàrú àìlè ẹ̀sùn mẹ́lẹ́ ń mí ṣé olóṣèlú ọmọ ẹ̀bá ìsì ń dárí a ẹ̀sùn mẹ́lẹ́ ń mú lẹ́yìn ọgbẹ́ a ó ṣe jẹ́ títí ṣàwárí rẹ tó kí ìdílé kíá òfin mẹ́jọ òfin tó kíá kíá ń dá ìgbà wọn lọ pẹ̀lú rẹ̀ mọ́ olùdíjà tó bọ̀ látara nígbà ó sì tún lọ bá lẹ́yìn rẹ̀ bàbá òfin ìsìláàmù ìdìmọ̀gbà kì í ìsìláàmù ṣẹlẹ̀. ó lọ sí àwọn tó dúró ìsìláàmù àlùmọ́ọ̀rù ìlọ́ọ̀bá ń sọ ọ́nà ara yìí wọ́n lọ pẹ̀lú pé àwọn tí wọ́n tọ́lọ̀ bá ń sọ mọ̀nà púpọ̀ nínú àṣọ. láwọn tó ti pé àwọn èèyàn yìí àwọn tó lò àwọn mẹ̀mí àwọn ni wọ́n. pé ní tó lọ́ọ̀bá sọ́nà ọ̀tọ́lá kan ń sọ òun pé ọlọ́ọ̀bá ń sàlàyé pé ìsìláàmù wọn ó tuntun kọjá tí wọ́n mọ wá ṣe ìdíyà mọ́tàbà kíni mọ́tàbà pé àwọn ti di islam ni mọ̀ nípa ẹ̀ fún rẹ̀ ní gbogbo ìgbà díẹ̀ ti kọ́ bó mẹ́rin níbi oríṣiríṣi àwọn ń ṣe ẹ̀ ń lọ́nà tí ó dáa ẹ̀ ń wà lùsẹ̀ àná lọ́nà tí ó ẹ̀ á lápọ̀ tẹ̀mí mọ̀ oríṣiríṣi àwọn nǹkan míì tí ẹ bá wọn tí wọn ti láǹfààní àti wà ń dúró àwọn ń ṣe àwọn wọn ti nàkó wọn ò ní ṣe náà tẹ́lẹ̀ oṣù láǹfààní kó lẹ́sọ̀ wá ní mẹ́rin so àlàkùnlé ha ọlọ́pàá sọ pé kọ́ọ̀nù ti là àrọ́ bá àrẹ nà kìlọ̀ tó mi nù wọ́n là ti kó lu àfúlàmù wọ́n lẹ́nu náà yẹ́wò tó lè fi náà fi kúló náà. وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا ó wá pé àwọn àáfàá àkàkọ́ bá lọ rò pé àwọn mùsùlùmí ní wọn tàbá àwọn mùsùlùmí tó wípé ò wọn lọ́nà tí gbàgbọ́ lọ́nà lọ́nà ó sàwọn ọlọ́wọ́ bá ń bá wù ó sàwọn ẹlẹ́ẹ̀kejì ìlànà tí wọ́n bá ti ọ̀rọ̀ fún ẹ̀mí. fa in tuti'u Allaha wa rasulahu. wà á yín tó fi ìrún wa ọ̀rọ̀ sùúrù làwọn ó lè tẹ̀sẹ̀ wá ní tẹ̀sẹ̀ lọ́wọ́ tẹ̀sẹ̀ láàyè. èèyàn àti jẹ́mọ̀ ní tẹ̀lé ọ̀rọ̀ àmọ́bí fún ìlú náà. summa lam yartabu. èèyàn jẹ́mọ̀ tẹ́lẹ̀ tó gbòdì lọ lọ́jọ́ kẹrin tó gbòdì lọ mùsùlùmí ni náà àyẹ̀wò محمد صلى الله عليه وسلم لا ju záàlì kéèyàn yẹ ju wọ́wọ́ àmọ́kùnrin wọn ẹni tí wọ́n ṣe ìdùnnà láti ìgbà tó ṣe ìdùnnà lọ ọlọ́ọ̀bọ sọ pé ẹ̀sìn yókù ìdùnnà èèyàn onímọ̀ ṣe kéèyàn èèyàn onímọ̀ dé ímẹ́lì ìdùnnà tó pé tí ímẹ́lì bá ń bẹ gẹ́gẹ́ hàkí kọ̀tàn lẹ́nu èèyàn tí àbá dé ju ìdùnnà ìlú padà lọ́jọ́ pé náà wọ́n dá Kini ni èyí tó parí nu wọn wàrọ̀ jù lónìí múra nínú kan wọn dàrí wàrọ̀ jù lónìí múra sọ̀nù obìnrin kan tó kù sí ọkùnrin kan tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ tó jẹ́ dàátì ló ń wájà láti ẹn tó nípò láwùjọ ni fún wa nípò jamaa o tún bí ń nínú Yusuf ọwọ́

ìdóde náà sí wa lọ́lọ́run ṣe lọ́lọ́run ṣe àwọn mùsùlùmí ọlọ́ba dẹ̀ sọ́nà àgbà wọ́n náà ẹ̀dùn mẹ́rin náà fún ṣànà àlè fọ́ọ̀mẹ́ àlà àlà káàdùn ìdílù wà ákọ̀rọ̀ lè sáfà Islam àwọn kan nínú àwọn sọ́ọ̀ àwọn aṣọ pé gbogbo ẹni tó bá ti fẹ́ náà tó bá ti fẹ́ pẹ̀lú òṣèlú náà ó dájú òṣèlú bí àtẹ̀tẹ̀ òun. àbẹ́sọ tó bí o ẹ̀lẹ̀ mọ́ná àwọn ẹ̀yìn náà làwọn kọ̀wárì. títí ẹ̀ bá ti tẹ̀lé oṣù ní sẹ́yìn tẹ̀lé báyìí iná ni kọ́ọ̀lì dàgbà kọ́ọ̀lì dàgbà ti tí ìyàn bá ti dé áàbì kàbáyé nínú àwọn kọwari àwọn ọmọ wọn àwọn àwọn òní àwọn òní tí mo ẹni yẹn ti kó ní Islam yóò sì wọlé kọ́ọ̀dì dàmú kọ́lá dàmú lọ́dọ̀ àwọn màtẹ́sílà àwọn sọ pé ń lóògùnlá tó bẹ́ẹ̀ lè lòògùnlá fẹ́yìn àwọn òní sọ pé ti kèrèkè lọ́dọ̀ ọ̀sán ṣùgbọ́n tó bá dàbí kí a mọ̀ ọmọ ẹ̀ náà ni à ẹ̀rí ọ̀rọ̀ wọn fẹ́ ẹ̀ fẹ́ ti kàwárí náà ẹ̀ náà yìí èyí wá wà àwọn bá lè mọ́lọ́ sí ẹ ẹgbẹ́ tìǹà tìǹà ìyá ẹni ọmọ bó ṣe ti tìǹà ìyíká lẹ́lẹ̀ àwọn lè àwọn àná tó wá dìde àwọn tó wá lọ sí extreme left àwọn ẹ jẹ látàdúró ní ìmọ̀ ẹni máa fi yà bẹ́ẹ̀ tó bá ti ẹni kò sí wàhálà. tẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ tó bá ti jìnnà òun àtàwọn bá ti wọ́n ṣe gbogbo àgbà di yìí mọ́ ẹ ó gbòbí lọ ó fẹ́ àwọn jíìtì wọn ìmọ̀ ni àtàwọn bá ti bákan náà ni ẹ wo bí bẹ́ẹ̀ fọ wárí ìjàpẹ́ mọ̀ tẹ́sílà lọ àwọn lọ extreme left àbí extreme left ní ẹ̀lọ́ àbí àwọn ẹlẹ́ẹ̀kejì níbo làwọn lọ extreme left àwọn lọ sí extreme left ní tàwọn left ní tàwọn ẹlẹ́ẹ̀kejì tàwọn alákọ̀ọ́kọ́ ni right extreme nurse làwọn ará ọ̀pọ̀lọ iná ẹ̀ sáà ní nurse làbí máa bá bó ṣe wọ́n máa bá bó ṣe wọ́n àwọn tètè jẹ mọ́nà àwọn ẹ̀dẹ̀ jẹ àlàáfà tó mú máa lè mọ́ni máa ṣe yà máa sẹ́yìn lọ. máa fò jù náà lọ oh, yímẹ́ni ẹ̀ wà á ah, yímẹ́ni torí ìjọ ọkùnrin ọ̀gbọ̀n ọkùnrin àwọn oṣù fi wà lẹ́yìn náà ti fẹ́ kó sínú àkídà wọn ọ̀gbọ̀n àwọn fi fẹ́ kó sínú àkídà wọn ewé àkídà tí wọ́n tàhájú ti bá tí wọ́n jẹ́ tó gbogbo nǹkan halal yìí. Ah, halal halal halal. so ẹ wá wùdà islam wà nílà ẹ bá ti kẹ̀bí rọ ẹ bá ti kẹ̀bí rọ kí ni o irú ẹni yẹn àwọn àfáàlù sunna pẹ̀lú àdínlà láti ní Qur'an sunna wọ́n ní pé irú ẹni o fi jùlọ lágbègbè ẹlẹ́sẹ̀ ni ó mọ̀ jẹ ẹlẹ́sẹ̀ onímọ̀sùn ni ó ẹlẹ́sẹ̀ ni ó mọ̀ jẹ èyí tó bá ti jẹ àkàn ìdájọ́ èyí tó bá ṣẹ̀ṣẹ̀ yẹn láyé àmọ́ ìdájọ́ nìyẹn ló fi jẹ́ pé lẹ́yìn ọ̀nà ẹ̀ má bẹ̀rẹ̀ fún mi sọ́kùnrin náà ìdájọ́ ẹlẹ́sẹ̀ àdàkùnláyé irú ẹ̀ ní Abdullahi alifanaara tí wọ́n mú wá sọ́dọ̀ àmì yóò ti mú tí yóò yóò tún wá sáwọn ọ̀dọ́ lọ́jà wọn. àlejò ọlọ́run náà nígbà nígbà nígbà kí ni àwọn ènìyàn ni wọ́n ti wá mú wábà wọn mọ́ wọn. ó wá sùkẹ́ ní oṣù ìjọba wa ni ọlọ́run mẹ́lẹ̀ àǹtí olóògbà ni làánà òkú jẹ nígbà máa lọ bí wọn áfítàrù náà yóò tàbí ìwọ nìkan ló wà ń lù ní. ojú tí wọn mọ̀ mú wa fún akọ òmùtí àlejò ni láàfẹ̀lẹ̀ àǹtí mọ̀tẹ̀ ìlú

ẹnìkan da wọn náà ní sixty percent èyí ó kó la ẹ̀kọ́ ní sixty percent yẹn ẹnìkan da twenty percent ya pọ̀ náà èyí ó kó la ní twenty percent ya pọ̀ náà yìí bí sinmi àti ṣùgbọ́n ṣe nìyí ọlọ́ba wa sọ pé àwọn olùgbàdo òdodo wọn náà ní alẹ́bí ní ààbò ìlúwa àwọn tó lọ́wọ́ ìgbàdo wọn wà ní ọ̀sán Summa lam yartabu. Ọlọ́ba la yalikum min a'malikum shay'a. ṣé kí ló ń dé kódà kó ṣe ìdẹ́kọ̀ àwọn ènìyàn mọ̀ lọ́sì tí wọ́n ti bá tú bá ọlọ́ọ̀dún ìbọ̀ tú bá wọn. Inna Allaha ghafurun. Bàbá àwọn mùsùlùmí tí mẹ́rin wò sí ìfò tí wọ́n bá tèjì ojú lórí ní mẹ́rin wọn tí mẹ́rin fò wá sí ọlọ́ọ̀bá ló ti dá wọn lẹ́nu. Ọlọ́ni wa ń tòfin ọ̀la wọ́n sọ ọ̀la tẹ́ ẹ bá tún tẹ̀lé wọn tẹ́tẹ̀lá الإمام الإمام الحافظ ابن حجر العسقلاني wọn ìtumọ̀ láyé ìtumọ̀ àmàlì kìí ṣe àmọ́ bùkọ́rí náà tún wọn yóò láyé ìkúsùkùn ọlọ́run sàánù ọ̀tàlá kò ní jẹyìn kò ní ṣe kíni kò ní bò ìsinmi ìṣòro ẹ ní sẹ́lẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run kẹwàá tẹ̀sán mẹ́ta torí pé ọlọ́run bá wà máa rẹ̀ bóká ọlọ́run ọdún ń salábùsùn ọlọ́run ń salábùsùn ọlọ́pàá ti láàyè ní tòun àmàlìkì ṣe yà ọlọ́ọ̀bù ní dín nǹkan kan kù nínú sí olórin yìí. ترى ينتدي ذكر الله سبحانه وتعالى صلاة من عمل صالحا من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن نعم فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا إما الكونوين من ذكر أو أنثى بلغ لسن أبو بن فهو مؤمن تواجهون ọlọ́ọ̀bá ní fáàlì ìdáwó ìyára nǹkan ìgbà iṣẹ́ olóore tó ṣe ìgbà àwọn ọlọ́ọ̀bá fáàlì ọ̀fààlà á ha tó dòdò sí ayé tí ó kí lọ́tọ́ pé ní tó bá jẹ́ bẹ̀rẹ̀ sí á tún wá wọ́n lẹ́sàn-án. kọjá ní kí n ṣe ń ṣe ó lọ pé ọlọ́pàá sọ fún àwọn àná kì í sọba tí wọ́n jẹ́ òun gbé kì í sọba alábùkù èyí tó ń ká ló bá ṣe ìpínlẹ̀ aláàbà. àkókò àwọn ọdún ọdún sáà ìlú ẹ̀sọ́ wa lóko akẹ́kọ̀ọ́ ìmọ̀lẹ̀ hasana di aṣèrè àmsáàlìyà kódà dáadáa tá a bá ń ṣe mẹ́wàá láàpù péré lọ́wọ́ lọ́wọ́ báyìí ọba tó dáa á sì rí sẹ́wọ́n tù sáyìn ọba tó dáa á sì rí sẹ́wọ́n jẹ sáyìn ọba tó dáa á sì láì lẹ́yìn lọ́kùn

Oke ọ̀rọ̀ rẹ̀ máa ọlọ́run ló ń ọrụ ṣíṣe ọlọ́run kò jà Ramadan tó o bá ti ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọrụ ọrụ ọrụ rẹ̀ jìn ó ká Quran òkè ara ọrụ ọlọ́run ó mẹ́wàá bóòlù wọ́n wà lọ́dọ̀ ó fi hàn pé ẹni tí o bá ti wà náà ọlọ́run oríṣiríṣi ọ̀nà tí ẹ̀rọ ìwà àjẹ́mọ̀ èlò pọ̀ ìkúlù màálù fi sọ́dà kan. wà fún mi ká ní bá fi sọ́dà kan gbogbo ẹ̀ lọ́wọ́ ti kó lẹ̀ ní súnà tó wà fáwọn tó láti sàlàyé bóòlù ni ti wá ní ìjọba àjẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ bá fẹ́ ti kọ́ إن الله إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أربعة آيات من جاء إشاء العرب والسلام عليكم ورحمة الله وبركاته Alaikum السلام ورحمة الله وبركاته. barakatuh. Questions? Number one. Ẹ̀dá questions méjì. Thank you. Ah, nípa àlámọ̀rí mọ̀nàfẹ́fóònù and social ṣe jẹ́ kí ẹ̀wọ́n rà very careful láti tẹ nìkan ní monastic or kíyàn lè tún ojú káfíìn káfíìn ẹ̀dá nǹkan àtọ́tà máa ń ṣẹlẹ̀ ní north. sí àwọn àwọn bí a ní sọ fún àpẹẹrẹ àwọn tó wá láti rí tó jẹ́ kéèké tó wá láti rí. àtúnwá north wọ́n wá sí nǹkan ní north mọ̀dẹ́rà rọ̀ wọ́n sábà máa kéèyàn bá àwọn àdìmọ̀ sí i wá kéèyàn bá àwọn àdìmọ̀ sí i láti lè exploit àǹfààní tó wà ní ọ̀. ó pọ̀ lánàá àwọn kọ́kọ́ àwọn tó dẹ́gbẹ́ àgbẹ̀ tó jẹ́ yìí. kódà wọ́n máa ń tẹ́lẹ̀ tó wọ́n máa ń ṣe wọn tó wọ́n ti jẹ́ fún wọn kò sọ̀rọ̀ wọ́n kò sọ̀rọ̀. ìgbà abala àgbàdo àkókò àkọ́rọ́ rẹ̀ àkọ́rọ́ rẹ̀ jọ̀wọ́ àti títí ọ̀rọ̀ nítorí kódà tó máa sì máa máa àti bàbá yẹn tó wọn fún wọn dáa yẹn fáànù tó yà gbé ẹ òun yẹn ti àwọn ọ̀gá kó lè mi aláàfọ́ mi ẹlẹ́kejì ni pé àwọn oníkù ó dàbí mo máa nà mú yẹ àwọn oníkù kan ti fún àrùn wọn kọ́ àdírẹ́sì nípa ilé ìkọ́ program kọ̀ọ̀kan ní ìsáré tẹ̀síọ̀ yìí àtàwọn program wọ́n ti ṣe قاعدة بذلك اجتمع طائفة رفضت أجمعين نعم ندوى علماء الصوفية لكي إذا اجتمعت افترقتا يرجع منه حديث عمر بن الخطاب حديث جبريل dolo méjèèjì wá lọ́tọ̀ọ̀tọ̀ wa islam ó sọ pé àǹtú uh, ó sọ pé òun náà ní kí ni o àǹtú ṣáda. aláàdá ìlọlọ ìyá ákè. wà á kí lọ sọ láti kàkàrà ti parí ẹ ìgbà tó fẹ́ sọ ìlú ìlà ọlọ́run ti fi ẹ bá lọ wò àní islam ń pè síbi àmẹ́lì jawari ní ti islam ṣùgbẹ́gbà tí ó ti di al-iman ànábì ń pè kí ni o síbi àmẹ́lì ìkọ́t àmẹ́lì kọ́lù so obìnrin pé méjèèjì wọn ti papọ̀ nínú náà sùn yẹn. nínú ẹ̀rí tí wọ́n tún wá òun sọ́ra pàǹtí yẹn ẹ̀rù méjèèjì ọlọ́run bá ń lò wọ́n láti túmọ̀ nǹkan kọ́nà ti àárọ̀ àmìnà kúlẹ̀ ń tún mi nù nẹ́fìlì tọ́lọ̀ ọba sí yẹn ló fi hàn pé ìmẹ́ni àti islam ìsì kankan náà nínú àyà fẹ́ sọ̀rọ̀ nínú ọlọ́run yá wala na illa wa antum muslimun islam tó ló ń padà sọ ń dé ìyẹn ló fi hàn pé ìmẹ́ẹ̀nì fi ń sọ lákòókò nǹkan kan náà jọ ní à tó bẹ́ẹ̀ kò sí nẹ́fìlù ẹ̀rọ akẹ́ni jẹ́ nẹ́fìlù. negation. èèbó negation ìwé ìbá náà sọ. kò ni. níbi tí hakọ̀tù kọ́ọ̀tù yìí ṣùgbọ́n níbi suratul Hujurat ọlọ́wọ́n fún wa pé al-Islam ghayru al-iman bákan náà làbí sàlẹ̀ bọ̀ Muhammad salam yẹn ó bẹ̀rẹ̀ ẹ méjèèjì yìí túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tàbí yẹn pé mẹ́ẹ̀dàkà fúlàní yóò wà níbi tí lágbára tó fún ọ sáà sàlẹ̀ fún ọ kí ni làárọ̀ yìí làárọ̀ mọ̀mìnà làárọ̀ mọ̀mìnà mọ̀mìnà mọ̀rìṣẹ́ o ànábi ni aw mùsùlùmí méjèèjì yẹn ìsàmáàtà tàfsàrọ̀ kọta wàlọ́ àdàm náà ṣé lè bẹ̀rẹ̀ mi. kí ni bẹ̀rẹ̀ wọn lẹ́sìn ìgbìmọ̀ ẹ̀rọ báyìí àwọn kan wọ́n ní àwọn kan sọ pé alìmẹ́rin òun náà ni àtàkùnrin àbí àwọn kan sọ pé òun náà ni àtàkùnrin tá a bá padà sínú ìtumọ̀ méjèèjì náà bìmọ̀ àwọn àfẹ́ ìtumọ̀ kan náà ni torí alẹ́ ìkọ́rọ̀ níta àjàyọ̀ pẹ̀lú ìkọ́rọ̀ òun náà ní alẹ́ ìkọ́rọ̀ bẹ̀rẹ̀ níta àti sọ lẹ́nu ó jókòó sínú ọkàn wa tàkùrìrù ènìyàn lọ́la pé àtàsùdé níta sọ jáde kájà kò rí bẹ́ẹ̀ lódodo bóòlù yóò tún ájà kò rí bẹ́ẹ̀ lódodo inú ẹ̀mí lódodo yóò tún wá pápá kéèyàn ọjà pé kéèyàn ọjà pé ìsìláàmù lójú ọ̀nà èyí ẹnìkan ló sọ ṣùgbọ́n tó dodo rẹ̀ bá dúró tó bá yẹ kó tẹ̀sídìí kù bá ní yóò wá rí yẹn lókè yẹn pé Islam ní tòótọ́ tílẹ̀ bá wá dá fún yàn ilẹ̀ wá dá wá ní pé à ọjọ́ máa bọ̀ ní chọ́ọ̀chì tẹ̀sídìí kù yóò wá ṣiṣẹ́ mbẹ̀ yẹn wọ́n láàánà máàmì rẹ̀ ìtumọ̀ kan náà ni wọ́n láàánà táwọn padà sí lótùmọ̀ náà àwọn tí wọ́n ń padà sí nínú àwọn tó jẹ́ pé wọ́n ń fi Islam irú nǹkan yẹn náà aláàkọ àmì ṣe túmọ̀ sí wọn ló jẹ́ pé al-aslu fil islam òun náà ni al-amana ìpìlẹ̀ nínú islam yìí ni amana mẹ́tàlá nǹkan bá mẹ́tí mẹ́tí mẹ́tí fún ìmáàmù òkè ọ̀fà ẹ̀rẹ́kọ̀ amana ni ìpìlẹ̀ nínú islam orí ń tá a dé sí nìyẹn ló jẹ́ pé ẹ wo ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala gan àwọn èké torí ìgbà tó lọ́ọ̀bá ń sulhu pé kẹ́rẹ́ islam sulhu pẹ̀lú wọn ní suratul anfal ọlọ́ni fàyìnjẹ́nà ló ti sálì àwọn kìrìtò ní tí wọ́n bá ní ọ̀dà ẹ̀jẹ̀ àtẹwọ́ ìjàdó káàkiri sáyìn tìrìtì pé támájàmù ọlọ́ni fájìlá láà ìwọ àlejò wọn mẹ́ta fún wọn. ṣùgbọ́n ànábì ọlọ́run ti mọ̀ pé nǹkan ń sẹ́kù nínú reservation nílẹ̀ ní àlẹ́ àwọn kèfèrí láàrin mẹ́rin láwọn fún òun láti hàn ọlọ́ni mẹ́wọ̀ọ́rì dà pẹ̀lú wọn wàtàwákẹ̀lẹ̀ àlàlá wàá dára lọ́lọ́run omi aslu muamala islam ó dà pé àmẹ́nà ni ló fi jẹ́ pé tí màmú bá bọ́ wájú àná ọ̀sẹ̀ ìmáàmù ẹ̀bẹ̀rù ọlọ́run o sí kìí sí kúdà tẹ́fẹ́ ọmọ sílá sí kìí sí pé àlùwàlá yín ti dá tẹ́ẹ̀tẹ̀ ọ̀rọ̀ kíkẹ́ sáà lè kírun iná ẹ̀lẹ́ dúró ebi ápẹ́kù ọ̀sáfàdì ọ̀la rẹ̀ pákẹ́tì àbí bẹ́ẹ̀ náà níta tó náà ń bẹ ní mọ́sálásí síta kéde ní sísè ẹ̀bẹ̀rù ọlọ́run sí kìí sí pé ẹ̀ ń ṣe háìdù lọ́wọ́ tó bá pẹ́ ẹ bá ń ṣe háìdù lọ́wọ́ ẹ mú kírun o àná sọ̀rọ̀ ń sọ pé ẹ ráhàì àlẹ́ ìsàtì ìdá àádọ́tì mẹ́ra o gẹ́gẹ́ bí ìyàwó àyíṣà ti gbà wá àmẹ́mẹ́ ni pé kò sáàmì wá mọ́ṣáláṣí ní ìgbà yẹn bẹ́ẹ̀ náà láti wá amọ́lá wọn kò fáwọn náà ṣùgbọ́n tọ́ba ti wá láhàgọ́ tọ́ba ti wá láhàgọ́ pé kìyànà ìpàdé wọn fi lẹ́pẹ́ ìpìlẹ̀ ní àmọ́ náà ìgbà tí kìyànà bá ti wá wọlé a máa ti fọ́tà sábà tó tọ́lọ́ bá sọ́nà fúnra pàtàkì ìyànà a wà á jó kọ́bárù ẹni ẹ̀fẹ́ kọ́bárù fásitì a wà á ṣe tàbá yòn mọ́sálà olóògbà Islam Islam tó ló ń gbà yẹn a wà á ṣe kí ni a wà á wá di Islam yìí so láti lè bá kó má bàa jẹ́ pé wọ́n máa fi ṣe kí ni wọ́n máa gba ọ̀nà jìbìtì náà tún wá ṣe ọ̀fẹ́ Islam tí ẹ bá wádìí orí bẹ́ẹ̀ kò sí wàhálà but kéèyàn kó má jẹ́ pé ìwádìí nípìnlẹ̀ ìgbà tí ẹ bá tó notice pé kìyànà ìjàmbá ń ṣẹlẹ̀ ẹni bá kó tó fẹ́ ṣe wá wọlé ọ̀nà àná. number three. ẹ̀sùn wọn dún. wọ́n sọ̀rọ̀ mi sí báyìí gbogbo ẹ̀ onílẹ̀ so àwọn òwe ya ní mọ́tì mọ́mì wọlé sọ̀rọ̀mí sọ̀rọ̀mí bẹ́ẹ̀ ti kú. ó ó ṣùgbọ́n báwo ló ṣe ìlera àárín ìwé ìwé láti ṣe ṣe ìbéèrè wọn dà wọlé alimọ́mẹ́sì ani muslim ani muslim ani wòlíì ani wòlíì sọ̀dẹ̀hìn ani sọ̀dẹ̀hìn sidiki alọ́sẹ̀ ṣe aláfọ̀ ẹja ọkọlọ́dọ̀ ẹ ẹja àjàbí wàbí ìwọlé ẹ ń bá jẹ́ wòlíì ọlọ́ọ̀dún kọlọ́wọ́ ààrẹ ní ẹ̀kẹ́ fi hàn kọ wà ní ìsìlá ní ààrẹ ń tẹ́kọ̀ wà ní ìsìlá. sẹ́ẹ̀rí ẹja ti wà ní ìlú ọlọ́ba sọ́nà kan láti fún wa nínú sọ́rọ́ ti yẹn náà ọlọ́ba ní àlà nínú ìlà àwọn ìyá àwọn ọkùnrin àárẹ̀ ìlú ọlọ́dọ̀ nǹkan méjì ni ó mú yẹn yàrá mi alẹ́rí ilẹ̀ àmàmú kéèyàn onígbàgbọ́ kéèyàn wá mọ̀ ẹ̀sùn parẹ́ ọlọ́run dìgbò sí ayé ẹ̀ èèyàn nígbàgbọ́ kan alhamdulilayi ti di mùsùlùmí èèyàn wá lò parẹ́ ọlọ́run wọn ni àfa iṣẹ́ tẹ̀sán wá ń ṣe yìí iṣẹ́ kéèyàn mọ ẹ̀yà fọ́tò tàbí kéèyàn mọ ẹgbẹ́ gilére kó mọ dáa ṣé kò kò dáa èmi ti sílẹ̀ o wọ́n kàn yàn sàkùn ìparí wọn náà ó lòdì sáré ẹni tí bá ti ń ṣe bá wà bí mi. ó fi hàn pé gbogbo mùsùlùmí tó bá jẹ́ olùtẹ̀lé tọ́ lọ́rùn tó fi ọlọ́run bá ọlọ́run láti máa tẹ̀lé wà bí mi. ṣùgbọ́n tó bá yẹ pé nínú Islam gbogbo àwọn ànábì ọlọ́run ipò tiwọn ipò tí ò ṣe é lé báyìí ṣéyé báwọn àwọn ànábì ọlọ́run àtàwọn orúsùn rẹ̀ ipò ọ̀gá náà lẹ́yìn bá tẹ́ra àwọn èèyàn yòókù ipò táwọn ọkọ̀ máa lé òun ni kò bí Jibril lè ṣejú bó ṣejú bára sọ́la bó ṣe lọ́wọ́ jù bó ṣe jù fún un ipò aláàfọ́ ni manhala akínú là tí ẹ̀rọ kò lórí Islam ìyóòbọ̀ sórí iman tí ẹ̀rọ kò lórí iman ìyóòbọ̀ sórí mọ́sìn ẹ̀sán mọ́kànlá ẹ̀sán níyà téèyàn ó di pé ah alhamdulilah ọlọ́ọ̀tún mi mọ́sẹ̀ if atmọ̀ islam atmọ̀ iman kí ni jẹ́ ẹ̀sán ìdàgbàsílámù islam náà gbé an ta'budu Allah ká annaka tara kéèyàn ọmọ ẹ̀sùn náà bí ìgbà téèyàn rọ́ lọ tóbi fa in lam takun tarahu fa innahu yara téèyàn bá ti ọ̀rọ̀ náà tọ́lọ̀ bá rí yẹn gbogbo ìgbà yẹn èyí ó ti wá muhasabatul abd lẹ́fà wà mọ̀rọ̀kọ̀bá tó lọ sà èyí ó ti wá ní oṣù mọ̀rọ̀kọ̀bá rẹ̀ èyí ò ní lè ṣe nǹkan tó jẹmọ́ nǹkan yàtọ̀ ọlọ́run torí pé ẹni tí kódà èrò èèyàn bẹ́ẹ̀ èyí ò mọ̀ kí bí dàtí ìrànlọ́ lọ ni tí ẹ̀ bá ti bíyàn mọ́lẹ́hálà kí ni ìyẹn ti dé yìí sáà ni ibẹ̀ ni kò tó ga jù gẹ́gẹ́ bó nù tàbí ti dìbò lòdì ẹsùn wà láàrin èèyàn tí ń bẹ nínú àwọn tá a jẹjẹrẹ táwọn náà rí bẹ́ẹ̀ bó ṣe wà nù àdéhùn àbí ọ̀rọ̀ àbí ìwà níjìyàn. ọkọ̀ dàrá kí wàá lọ́n síwájú ìwà nìyẹn ọlọ́ni yóò mọ̀ sí nǹkan ọ̀rọ̀ yẹn. wala yazalu abdi nígbà tó bá yazalu abdi ẹrú ọlọ́run yẹn tún ní lẹ́yìn tí ó mọ̀ wá sùnmọ́ ọlọ́run yóò mọ̀ ṣe náfìlà àfa yẹn ṣe a ah, gbogbo sí olóore fún wa tó bá ti wá rí báwọn kóńtù sámà àhó. àgbẹ̀dì bákan náà di ọwọ́ nǹkan kọ́nà abọ́ bẹ́ẹ̀ á mọ̀ nǹkan ọlọ́run ọlọ́run ló ojú ọlọ́run yìí ọ̀sẹ̀ kí ni tuma fún tu sama kọ́nù kí àwọn ọ̀làmọ́ wa kọ́nù kí àwọn ọ̀làmọ́ wa ibùdó tẹ́mi yà ń dàbí ọ̀rọ̀ sọ̀rọ̀ ibùdó tẹ́mi yà ní pé ṣé bí lárúbáwá àmọ́ sọ pé síríìtù wà lìjàbálà ẹ wá tù tàbí síríìtù wà lọ́kọ́mọ̀ lárúbáwá àmọ́ sọ pé mọ́ọ̀rì pẹ̀lú òkè.

onírìn lọ di kẹkẹ àti tọlọfẹ kò dẹ nífẹ̀ẹ́ náà ẹ̀kọ́ àti tọlọfẹ tọlọfẹ tí wọn fà ní ẹfẹ yẹn dúró ipò tó ga jù ní. wọlọ náà. number four five six. ok ìbéèrè àwọn ìbéèrè. ẹ jẹ́ kí n dábìlì àwọn obìnrin àwọn sísà ní ìbéèrè pé ìgbà tó jẹ́ máa àlàyé ìgbà tá à ń sọ̀rọ̀ wa sọ̀rọ̀ nípa ṣèǹtọ́n àlẹ́ ìlànà ìṣúná nígbà tó lọ́wọ́ bá ní kí gbọ́dọ̀ sí àyẹ̀dá ni tọ́lọ́ bá ní kí àwọn mọ̀lẹ́kà forí sani tọ́lọ́ bá ti sọ pé ìbílẹ̀ sùn sani forí sani kí bó láti mọ̀ nẹ́sọ̀ ìfọ̀rọ̀ àná ìlú sọ̀rọ̀ tó tọ́ ha ìgbà tó bá ní kí ọjọ́ forí sani sọ pé ìlà ìbílẹ̀ sùn sani fàkánà nínú ìdílé ọlọ́sùn torí ọ̀rọ̀ ti láti sára sọ láti wà ní ìsàkóso kìláàsì já àkàdà ọ̀ wà ní ìsàkóso kìláàsì já àkàdà ọ̀ ìlà kìláàsì aláwo ọdún mi nà nàbọ̀. kìí ti pé ndá wà fáwọn àti ìyàrá náà wọ́n ti yà àwọn afáwọn àwọn àti ìyàrá ìlú ṣàìtọ́ àwọn àti bá lùjọ jọ mi àkọ́kọ́ ọ̀bọ̀lá ìta mi àti ọlọ́ba tó máa tó hàn fàtánà mi nà bìí mi àlùjọ lónìí ìtàn àlàmọ̀ fàbúntà lẹ́nu yà ń kàwọ́ sọlá wà fún ìtìjú. ìlọ́pọ̀ ẹ̀mà tẹ̀lé ní àwọn àti àwọn ẹ̀sán ló bá pé ọmọ kékeré tí àwọn òṣèré ilé ọwọ́ ní ibi ìrànlọ́wọ́ lọ ní ìfẹ́ta lọ pé ó bá tẹ̀ pé inú àkáǹtì àwọn òṣèré ọkọ̀ pé ó bá ti dáadáa pé ó àwọn àkáǹtì òṣèré ọkọ̀ àwọn ọmọ wa ní àti ìmọ̀lọ́wọ́ ti tẹ̀ lọ́mọ ike tí o ti mọ̀ gẹ̀gẹ̀. Bẹ́ẹ̀rù má yìí sùn. Ewé ẹ̀sẹ̀ wo náà? Bóyá ó jalè. Bóyá ó di gbúgbúrú ní ọlọ́run ọlọ́run yàrá ẹni kejì ọlọ́run tó ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀. Ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀. Tó bá sì tún ṣe dáadáa náà. Ọ̀rọ̀ mi ò kìtàbù láti jẹ́nu kìtàbù àti ìgbẹ̀lẹ̀ tó sọ̀rọ̀ ní sísọ̀rọ̀ kí ni ìjẹ́rẹ́gbọ̀n Muhammad Sallam? Àlẹ́ sọ pé, "Rúfin àlè kọ́là mú alìkàlà ìrìn ẹ̀ mẹ́ta kan bẹ̀ ọlọ́run ò ní kọ ìfẹ́ lẹ̀ ọlọ́run ìjà náà fẹ́ẹ́ tẹ̀lé kan nǹkan ló wa òun náà wàá ní sọ́bí ṣáà ẹ̀fẹ́ ìgbà ọmọ eke tí ó fi dàgbà tí ó fi máa ti ń ṣe ọ̀sẹ̀sẹ̀ kankan lẹ̀ kan tó bó ṣe bẹ́ẹ̀ lẹ̀ tó gbogbo bẹ́ẹ̀ sọ́mọ́ eke bá ṣe nínú ṣẹlẹ̀ Islam tí ó ti di mẹ́jì tí ó ti di báyìí irú sẹ́yìn àbẹ̀sẹ̀ bá ṣe kò sí Àtà sọ́lẹ̀ àmàlì yìí. Ǹjọ́ ń bèrè pé ṣé wọ́n máa kọ́lẹ̀ fáwọn òbí ẹ̀ ìbùn tó bá yẹ sọ́lẹ̀ àmàlì. Tó bá tó wá nígbà kò sákọ̀ọ́lẹ̀ ẹ̀ka tí wọ́n kọ́lẹ̀ tó bí ẹ̀. Àti tó bá yẹ kó bùdó bá fálà sẹ́kù lọ sílẹ̀. Mẹ́sì ìgbà tó tó dẹ́sẹ̀ kó bi ni pé fákọ̀ọ́lẹ̀ kó bi ọsọ fọmọ pé lọ dá tó sọmọ ìlú tí ó hàn. Sọ fọ́ mi kí ó ṣe irú báyìí ló jẹ fẹ́. Mọ ọmọ ekí kẹsẹ̀ kan ló jẹ́ pé nínú àwọn ẹ̀kẹ́ gbọdọ̀ wà particularly àwọn tá a jẹ́ muslim neighbors tá a jọ ń gbé ládùúgbò papọ̀ ọmọ ẹsẹ̀ ó dá ọmọ kejì lójú lẹ́nu náà wọ́n ṣáájú ní ẹ̀rọ méjèèjì ṣe mọ̀mọ́ yìí wọn ò mọ tí wọ́n ń ṣe ọmọ tó sì lè yàtà lẹ́yìn tó bá dàgbà ìkejì náà lè yàtà ju òun náà lọ irú àwọn nǹkan yẹn kì í àtàkùsọ lórí ẹ̀ bọ̀ ọmọ tí bá ń ṣèbàjẹ́ kò sí tó burú bí ká bá wí ọmọ mi ìrorò kò sí tó burú bí kéèyàn sẹ́ńdì ó ń bà á fi mọ́ ṣe bá àwọn ọ̀nà náà ẹ̀ gba nọ́mbà. سبحانك اللهم وبحمدك اشهد